الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخيرته أما بعد فيا عباد الله فإن من واقع الذي يجب على شروطه أن يفهمه فهما دقيقا حتى يوفقه حذرا وتحذيرا منه هو الهاجر الثالث ألا وهو أنه من لم يستذكر الكافر الذي حرم الكفر بالقرآن والسنة فهو كافر لماذا لم المسلمون؟ لأن الله شارع نفسه ولكثر الكافرين من أهل الكتاب والمشركين قابلا أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية وقال الله تبارك وتعالى في كتابه لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن وقال المنزل يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال سبحانه لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحدة وإن لم يكن فضل عنك يقولون ليمسن الذين كفروا منهم عذاب كريم أفلا يخرجون إلى الله ويقتلونه والله غفور رحيم عباد الله اذكروا الله ذكرا كثيرا واشكروا على آلائه ولا تذكروا الله أكبر والله يعلم ما تفعلون aláwọ̀ tó ní ọmọ ọba ọba tí àwọn àdúgbò lọ́rọ̀ àwọn àbúrò ní ẹ̀sẹ̀ wa àdúgbò ẹ̀ ní ọ̀pọ̀ tí ọkọ̀ ọba fún máa ń wọ́n tààrà lọ. a ní àbúrò ní ẹ̀gbẹ́ ara wa ìdí àbúrò wà káàkiri rẹ̀ nínú àwọn wàtàkùn lẹ́yìn ìlú wáyé wáyé ọ̀rọ̀ máa ń wọ́n wá lọ́sọ̀rọ̀ wọ́n ti dà àwọn àbúrò yìí

gbogbo wọn jẹ́ ìrìnlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí Muhammad ọmọ ọmọ àjọ sẹ́sẹ̀ ẹ̀kú tí ọmọ ìgbòho lọ́dún òjú tí ọmọ ọmọ tààrà ní àjọ ọmọ ọmọ tó wà wáyé àti lẹ́yìn lẹ́yìn náà wọ́n yà lóṣù tó ní ìtajà tó ń bọ̀ nínú àwọn ọ̀sẹ̀kú pàṣípà mọ̀ wá jẹ́ èyí tó gbọ́dọ̀ ẹ̀kọ́ ìṣòro ní kókó àkọ́lé rẹ̀ ní àkọ́lé tó yẹra sí àgbọ́yé fún kíkẹ́kẹ́ tó ní àlàáfíà ó lè ráǹfààní àti ìlú nǹkan yẹn láwùjọ tó wà hádà fún ọmọ tàbí ọ̀gbìn ẹ tí ó lè mọ nǹkan fún nǹkan yẹn fún ọmọ fáwọn èèyàn lára fún ìlànà nǹkan yẹn ẹ yẹ máa gbàgbọ́ nǹkan yẹn dáadáa àti nínú ọgbà fún nínú àkọ́kọ́ wọ́n fún ara rẹ̀ lórí ìlànà nǹkan kò ní kẹ́kẹ́ yẹn ó kọ́ láti ẹ̀nà ìgbẹ́ tó bá fún ọlá ìgbà rẹ̀ tó jẹ́ mùsùlùmí ní òdodo yóò fún àwọn nínú pàpẹ́ ẹ̀jìnà sí ẹ̀sọ́ ọ̀tún ẹ̀mọ́ ní mẹ́rin ẹ̀mọ́ ní alábà ẹ̀mọ́ mùsùlùmí wà lórí kí ni orí ìṣẹ̀lá àtúntò yìí ń bá jẹ̀jẹ̀ ìgbà nǹkan yìí ní ìtẹ́lẹ̀ ẹ̀ka nínú àwọn ọ̀sán mẹ́wàá èyí àwọn ọmọ wa ti wọ́n ti alábìrì ọ̀fun wa nínú ọ̀sán ó ṣẹlẹ̀ àwọn ìjọba wa ti bílẹ̀ ọ̀pọ̀ àwọn àyè òṣìṣẹ́ ó lè sọ ní pèpè ní ẹ̀ka tí ó jẹ́ òkúrò náà. kí ni ìpínlẹ̀ أنه من لم يكفر الكافر الذي من لم يكفر الكافر الذي ترى كتبه في القرآن والسنة فهو كافر كتابا وسنة وإجماعا gbogbo ẹjọ́ wá gbà wípé lè fèrí lè fèrí tí ìwà ìpèsèlì rẹ̀ wọ̀ pé pé ìpèsèlì ni mú ọ̀rọ̀ ọlọ́run nígbàgbọ́ rẹ̀ wọ̀ pé pé ìpèsèlì ni nígbà tí wọ́n fẹ́ ọmọ ọmọ àyè sẹ́lá ìwé tí ò bá ìpèsèlì yẹn ní pèsèlì òun fi ní pèsèlì láti mú fi ní jẹ́ mùsùlùmí láti mú àwọn àti ìtàkùn ọmọ ọmọ ọmọ àyè ó lè jẹ́ mùsùlùmí máa ń torí ìgbàlù àwọn mùsùlùmí tó ń tí àtìní àlá lè ní lórí ọ̀rọ̀ yẹn. Tí ó máa mùsùlùmí, ìjọ òkúta ìlú ti ọmọ ọba àṣà rẹ̀ ọba òbí fún ara rẹ̀ gbogbo àwọn tó yá kéèké yìí nínú àwọn tí wọ́n tó ń tí àtúwájú wa láwọn ọ̀sán ọ̀rọ̀ àti ọ̀hún àtàwọn ọ̀sán tí wọ́n ń kọ́ gbogbo akọ̀wé ìgbàlódé ọ̀ṣẹ́lá ó ti dùn lọ́ọ́ bèbè. lẹ́yìn bá wá tẹnu lọ́nà ń pè ní tẹ̀sẹ̀ ní tẹ̀sẹ̀ lẹ́yìn òrùba pípẹ́ lọ́nà ń pè ní tẹ̀sẹ̀ yẹn èyí òrùba nínú àjọ fún ìpín tẹ̀sẹ̀ yìí ìyẹn ti ní ìlú pé ìlànà tó wà yẹn ìlànà tọ́nà faramẹ́lẹ̀ tọ́nà ti faramẹ́lẹ̀ náà ìlú ẹni bẹ́ẹ̀ náà ti di ìlú الذين كفروا من أهل الكتاب والمشركين في النار جهنم خالدين فيها أعطوني بذوق الجمال أعطونا تعطينا النواه إن كان جاك يحمل àdúgbò jáwé tó wù mí. Gbogbo àwọn bá ti tó lẹ́yìn ìpínlẹ̀ ẹ̀dá nínú àwọn ọmọ tó ń ṣàtúwá fún wa láwọn ìyàwó àwọn ọ̀pọ̀ àti àwọn ọ̀ṣẹ́ wọn tí wọ́n tún ní ọgbọ́n tó ń fi wọ́n pè lẹ́yìn ọ̀rọ̀ inú náà ẹ̀ka hánà mọ̀ ló ti gbé kò lára kíkà fún sọ́tò pàṣẹ ọ̀kẹ́ ìṣe irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn aláburú ẹ̀dá lókè tó láyé náà ẹ̀kú olówó lọ́wọ́ ní sáà máa wẹ̀ náà ẹ̀kú olówó ọ̀rọ̀ lẹ́nu náà ẹ̀kú àyẹ̀kú wà ní ilé ìjọba gbogbo èèyàn owó ẹ̀ títí nírànlọ́wọ́ títí ẹ̀ tẹ̀sán tó kù ní tètè yìí wàtúndàbà wàtúndà lẹ́kẹ̀ ẹ̀sẹ̀ mùsùlùmí ẹ̀sẹ̀ yíyí wọn tó kù pa ìwà ẹ̀wọ̀ ní ìjẹ́ mùsùlùmí rẹ̀ tẹ̀lé ní. ọ̀rọ̀ tẹ wọ́n fi wọ́n tó lọ ọ̀rọ̀ tẹ tó wù wọ́n tó sọ̀rọ̀ ọmọdọ́rọ̀ lè tó tó wọ́n tó lọ aláwọ̀ tó ń dọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n tó lọ àwọn wọn ni mùsùlùmí tó wà lórí tẹ̀lé àwọn onílànà ìjọba tó ń fi ń tẹ̀jọ́ sí ìwọ̀n àwọn àmì ìwà gbogbo ẹ̀ náà lọ́wọ́ wọn gbà. Àdàdà káwọn mọ̀lù ṣèlú ìròyìn àìlápá sí àwọn ọ̀tàrà ìwú ọ̀rọ̀ fún gbogbo ẹ̀ lọ́wọ́ wọn gbà. Gbogbo ọ̀nà tẹ́lá gbà ọlọ́run gbogbo ọ̀nà tẹ́lá gbà ní náà ni ó gbà ọ̀rọ̀ kúkú gbà ní ìfipá ọ̀wọ̀ wáyé. Torí pé kí ní Nàìjíríà rí ní ọgbọ́n ní ìlẹ̀. Gbogbo ọ̀nà tí ìlẹ̀ gbà sí ọ̀pọ̀lọpọ̀ ìlẹ̀ ọ̀nà kan tó sọ̀rọ̀ náà ọ̀pọ̀ àbá ọ̀nà yẹn kò dà gbogbo ìlú tí ẹ bá ti wọ́n lọ àtúntò tí ò bá ti jẹ mọ́ lọ́rùn ọ̀pọ̀lọ́rùn làáyé ó tún wá tó wà lórí ìdílé ọ̀pọ̀ nígbà ilé ìjàmù kò ní ó lọ inú kí wọ́n náà fara ó lọ gàdá ó lọ sí hàjì gbogbo ìṣẹ́ olóṣèlú ní ó kọ́ fẹ́ tó ṣe ìlànà mi ló ti fáìn fún ara ẹ̀ tó fi ṣe é owó ilẹ̀ ní tọ́lọ̀ òbí ẹ̀sìn ya ní wọ́n ti tẹ̀ fún mẹ́fẹ̀ẹ́ ìgbọ̀n wọ́n wà ní ìjọba ọ̀tọ̀ òbí ìgbà lọ́wọ́ rẹ̀ oríṣẹ́ tí ó bá ti tẹ̀lé lága lẹ́bí ní Islam láti mọ́ sí ìlú tó tó tọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀ tí ó bá tó lóòótọ́ sọ fún ìgbà tó wà lọ́wọ́ ìjọba bá tó lóòótọ́ tó lóòótọ́ tó tó lóòótọ́ bá tọ́ bẹ́ẹ̀ bá gbéra rẹ̀ mú ìlú náà tí ó bẹ́tẹ̀ kàdí láti bẹ́tẹ̀ kàdí ọmọ ọgbà àyè òṣèlú kò kí ló bá lè fi láti gbogbo yìí ní ìgbàgbọ́ tàbí ìgbòho gbogbo ẹ̀sìn gbogbo ọmọ adánimọ̀ láyé àwàjọ mú ìgbàgbọ́ ẹ̀kọ́ ló dúró pẹ̀lú ìgbà àbúrúdà ẹ̀kọ́ ló wù sí àwọn ìgbà ẹ̀sìn ìgbà àbá ìgbà ẹ̀sìn láti yìí ó sì rere lọ sí lùmí mọ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ bàbá sọ̀rọ̀ ẹlẹ́yìn ẹlòmí èkó yìí tó ní àbúrúdà àwọn àgbàlagbà yìí nígbà tí àwọn àgbàlagbà àti nígbà tí àwọn ẹni ọgbọ́n tó tún náà láti kápò lẹ́yìn ẹ̀rọ ẹ̀jẹ̀ kẹni ọlọ́pàá adíjà lẹ́kọ̀ọ́ ni ọgbọ̀ ọgbọ̀ ọ̀rọ̀ ajé ìmọ̀ láti lára bí mo jẹ́ láti mọ̀ hárà sí àtẹ́lẹ́bí mo jẹ́ tó lẹ́ kára rẹ̀ ẹ̀fọ́ ni gbogbo ẹni mo jẹ́ mùsùlùmí kìí ṣe mùsùlùmí wọ́n kí wọn mọ̀ kò ní gbà wọ́n ti fún yẹ̀yẹ́ wà lóyún àti tó tún bá ó lè mọ̀ lóye pẹ̀lú ó lè mọ sẹ́pọ̀tì yìí ló máa lò àkókò bá àtẹlẹwọ́ ọmọ tó ti bàlágà ló máa lò àkókò jẹ́jú kí ló máa lò ó lè jẹ́ sàtúbà ló máa lò ó lè jẹ́ àwọn àìsàn tó mi lẹ́nu ọmọ tó mọ ọmọ tó mọ ọjà lóhùn tó mọ ti pa ilé àwọn ìmọ̀ tí ó ń ná ní ìmọ̀ lé mà nímọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ gbogbo ọ̀nà yóò fún ìyàbá tó pàtó mọ́ra wípé bẹ́ẹ̀ ni ètò tẹ̀lọ́gbọ̀rọ̀ ọdún tó ní àwọn àdáwọ̀ mọ̀ ètò ìṣòro ní òun oníkàkọ́ ní dáadáa àpọ̀lù ìlọ ilé ìjọsìn ní àpọ̀lù àbájú tó lórí àpọ̀lù ìfìmùsíwà àpọ̀lù omílẹ̀dájíwà àpọ̀lù alájìrì àpọ̀lù àgbàfáàjì tó bá tún ti ẹwọ ní ìjẹmú ìlú rẹ̀ lára àwọn òṣèlú tó fi ìwà ìwọ̀n ní ẹgbẹ́ ní ìṣúná tí ó padà ní ìsìlámù ní ẹgbẹ́. láyé ní ọwọ́ ọba tó tó tẹ̀rẹ́ náà ó ní láti ọ̀dẹ̀ dáfọ́ wọn ní ẹbí ní ọba mú inú ìṣàwọ̀ ọ̀hún wọn ní ìṣẹ̀lẹ̀ ọmọ yàtọ̀ ẹ̀ẹ́dì fún ẹgbẹ́ tí wọ́n yà yìí èyí tẹ́lẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì gbogbo àwọn tí ń sọ wípé mọ̀ sí ọmọ orí àwọn ọlọ́run ọlọ́run ló ti ya pèpè yìí o sọ́nà mi tẹ̀ sí èyí àtẹ́gbà tó ti dùn lóko sábà fáyé wọn mọ̀lẹ́bí a ní wọn lọ́rẹ̀ tó ń tà sí iṣẹ́ a ní wọn nílò àdúgbò òfin táwa ní ọdún tó ń lọ tẹ̀sí wa sọ èyí tí ò bá jẹ́ lọ́nà tó ń kó tó ti dáwọ́ tó bá tó ti dáwọ́ tó náà wà kára yóò kẹ́sì wọn náà wọ́n dà tó kó tó ti dáwọ́ yóò ní kámọ́tà tó tẹ̀sí èyí bí yóò bá ti jẹ́ mùsùlùmí yóò tẹ̀sí لقد كفر الذين قالوا إن الله هو المنزل بن مريم ọlọ́run gbogbo àwọn tí ń gbé nígbà ọlọ́run gbọ́dọ̀ ni olùgbàlà wa òní aláàbò wa òláwọn tó ń lò tó wà pọ̀ wá tó bá ti bóyí bẹ́ẹ̀ tó bá jọ lọ ọlọ́run wọn dé lábẹ́ ẹ̀ ọlọ́run wọn dá ní bá sáà nìyà ọlọ́run wọn sọ máa pẹ̀lú òkú àwọn ọmọ mọ hádà sábà mọ hádà sábà irú òjì àwọn òwò lélẹ ìrò orí tó tó wá tẹ ọ sí ìyàlá bá dé lẹsẹ iná ìlú òkú náà wọn wá fún olúwa wọn bá gbélé òkú olúwa wọn ò ní agbára tó ti dá òkú rárá nígbà àwọn tó wọ́n fún mi pé ó dà gbélé òkú ìgbà ẹlẹ́yìn tó fún mi pé nígbà officially official sọ̀rọ̀ ẹ̀kọ́ náà kò tó má tó lè mú tí o bá ti lọ pé ìrọ̀ ọ̀la ń kán kò sí òkú tó kẹ̀kẹ́ ń bẹ̀ ètò tó tó ọ̀rọ̀ fún àwọn ènìyàn ètò ní ṣẹ̀gbọ́n àlẹ́ ìlànà fún wọn wọn mú dàgbò rẹ̀ fún ọ lọ́dún tó sọ fún fún wọn mùsùlùmí lára tó sì ń káwọn ẹ̀ ń bẹ̀rẹ̀ sí síbẹ̀ sí sílọ̀ fún wọn ètò ìlànà fún ọlọ́run ní ọ̀pọ̀lọ̀ ní ọdún ìgbìyà káàkiri ìgbìmọ̀ yìí màtíyìí kan tọ́lọ̀ ọba ń fún wọn èyí tó wọn bọ̀ wẹ̀rẹ̀ àlejò ìfọ̀lá àti ìfọ̀lá èyí pé ẹ̀yìn èèyàn ní ẹ̀yìn pẹ́lá ìfọ̀lọ́ ọba àwọn ọmọ ọmọ ẹ̀sìn olúwa mi àtòlúwa ní ìfọ̀lá àdábìyí قل لو كان فيهما آلهة إلا الله لفسدها سبحان الله العلم يسر لماذا ترى حقا من الفيديو يقوم لا تسمع يقوم لا تسمع حتى يسمع الناس ما تسمع الثاني ما تسمعون في بعض الأمور يقولون وفي كلا يقولون الله ونصفه قمت مرام ونصفه يقولون ما تسمع يقول الله رسول ربكم ẹjọ́ kò sí ọlọ́run ọba àgbọ̀ olúwa ní ẹ̀rẹ́ ní gbogbo ọ̀rọ̀ ní lẹ́tọ̀ọ́ lọ́kọ́ ní ilé tó wá lọ́wọ́ rẹ̀ wò nínú ọ̀pọ̀ ìlú ìsìnkú náà àpàdé àwọn ẹni bẹ́ẹ̀ ọmọ ọba ti di àjẹsẹ́nà léwọ̀ ẹgbẹ́ ọba ti àjẹsẹ́nà léwọ̀ fún tó padà bá rẹ̀ nínú ẹgbẹ́ láti wọ́n tó lọ nínú ẹgbẹ́ inú mẹ́rin inú ìlera inú tó bá wù wọ́n mọ́ níyà ti sọ̀rọ̀ rẹ̀ ó ń púpọ̀ àkókò tó lọ́wọ́ yóò kọ́ Gbogbo ẹgbẹ́ bá jẹ́ àjíjẹ́ ní ẹ̀lẹ́wọ̀ rẹ̀ wà máa wà kò náà wà ti ń jẹ tí ó rà wà láti lọ. Ajá ti fi gbogbo ẹgbẹ́ bá ń jẹ ní ìta ọmọ ọlọ́run àbí ìtẹ̀lẹ́ ọ̀dọ̀ àbí ìpínlẹ̀ ọ̀rọ̀ ìgbà ìṣẹ̀lẹ̀ náà láti ìgbìmọ̀ wọ́n mú ẹ̀kọ́ wọ́n àlejò ìwà òtítọ́ òun yẹ ìwà òtítọ́ ńlá rẹ̀ ibi ìyàwó òun ti dáa ìdí ẹwà kò tiẹ̀ tọ́ láti ní àwọn ọ̀sán ọmọ ọ̀sẹ̀rẹ̀ ó fa ọdún ìjọba ọba ní tẹ́ta ọkà láì ثلاثة ذلك ثلاثة wọ́n ní mẹ́ta ọlọ́run ọlọ́run wá ní kẹta àwọn níbi jù làkọ̀lẹ̀kẹ́ bọ̀rọ̀ lẹ́bí nà sọ́ọ́rù ìnà ọ̀rọ̀ tẹ́lá ìlú sàdáta àwọn tó wọ́n fẹ́ ọ̀wọ́rù ní ìjẹta àwọn mẹ́ta lọ́dọ̀ọ̀rùn Ọlọ́pẹ́ ìwà nínú àwọn ọ̀gá mi ó kò wá láti wájú àpò náà bí kwano wá ti gbé èèyàn ní ayé òun jù ẹni kwano wá ti gbé ah, tí ò bá ti kó múra sí láàjò ìrìnàjò nínú ìyáwó tẹ́wọ́ gidi tẹ́wọ́ gidi tẹ́wọ́ sókè ọ̀gbọ̀dọ̀ pé tó ní ọ̀gbọ̀dọ̀ fún ọ̀lẹ́ ayé ní ìlú wọ́n máa ń rí àbẹ̀wò ah, ah, náà wọ́n á lè ní ọ̀gbọ̀dọ̀ púpọ̀ á àbẹ̀wò bá ń mọ̀ bọ̀ wá bọ́ lókè ó mú gbọ́dọ̀ fún ọmọ àti ìgbà wípé tọ́tọ́rọ̀ ń sọ kalẹ̀ bá nàbí ìgbọ́gẹ́ ń bẹ ní wọ́n tàbí ẹ̀fẹ́ lọ́rẹ̀ ọgbọ́n ní àwọn ọmọ ìlú mẹ́ta lọ́gbọ́wọ́ ọlọ́run wá ní kẹta àwọn ọmọ mẹ́ta yẹn ó ní jọ́sìn of trinity mẹ́ta lọ́gbà ọgbọ́n ní àwọn ọmọ ìlú rẹ̀ wọ́n ti jáde ìgbìyànjú wà lẹ́yìn ilé àdìsí ìlà ìlà àwọn wà fún òbí nínú ọlọ́run ọba tí wọ́n pè lọ́lọ́run yẹ́pù ní ọlọ́run ọba tó lórí wà bẹ́ẹ̀ ní ìdáyàtì kò sí nínú ọlọ́run ọba kan tí wọ́n wárí mú tí wọ́n pa àtúnṣe tí wọ́n fi múra tí wọ́n bẹ̀rù tí wọ́n wá ìtọ́jọ́ rẹ̀ tí wọ́n wá ìtọ́jọ́ rẹ̀ ìdá ìlànà wà fún un ẹ̀ ẹ́ fún ọmọ ọba wa tó tó ìdúdú ẹ̀kúta fún ọmọ ọba náà ẹ̀kúta fún níbẹ̀ òṣè òṣè òṣè òṣè bàbá òṣùpọ̀ òṣùpọ̀ pẹ̀lú ẹ̀kúta fún ìṣòro àmọ́ tó wà mùsùlùmí. àwọn ọmọ náà ń fà wọ́n bí ilẹ̀ ṣe fẹ́ ẹ̀yìn lẹ́yìn wọ́n wọ́n mọ́ra torí àìkọ́ kan ilé lẹ́yìn ìgbà yìí yẹ́wò bí ilẹ̀ ṣe fẹ́ ẹ̀lẹ́ tẹ́ fún ọmọ lọ́jọ́ òru àmọ́ ẹ̀lẹ́ tẹ́ fún ọmọ àdúgbò níbi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà níbi ọ̀rọ̀ tí láti ṣe lọ́wọ́ ọmọ obìnrin á káàbọ̀ ó kó oríire ẹ̀ ìjọra ní òru kódà wọ́n lọ kánà húwà áfẹ́sẹ̀ wọ́n lọ kánà bí ọmọdé ìbá àti bàbá tí ọ ìbá àti ìyá tí ọ ọmọ wọn pè yíyá ìgbà ìgbà nígbà wọn ò bẹ̀ fún lẹ́yìn lẹ́sẹ̀ orí ọrùn rẹ ọrùn rẹ ọrùn rẹ fẹ́tọ̀ kìlú fẹ́tọ̀ kìlú fún àwọn ọmọ ẹ̀kọ́ náà kò tù orí sọ̀rọ̀ ẹ̀kọ́ máa ń sọ bẹ́ẹ̀ olùkíló náà ìdúkúrú àwẹ̀ níjọ zaka ájú ilẹ̀ náà àwọn ọ̀ṣẹ́ ọ̀pọ̀ àwọn kan wọ́n fi alábọ̀ ẹlẹ́gbẹ́ àwọn ọ̀ṣẹ́ tó kù ní tó bá ń bọ̀ tó lọ́wọ́ fún wọn ọ̀dà ẹgbẹ́ tó bá sàgbó àkókòrò àti ẹwà tó lọ kọ̀m̀pẹ̀kọ̀m̀pẹ̀ wọ́n ra orí mú tó bá ilẹ̀ sàdá pèpè tó bá ní rẹ́sì sí wọ́n ní rẹ́sì pàpẹ́ sí sí kí ẹni yẹn lẹ́sì sí ẹ̀kọ́ náà Another thing is one year, let the prophet speak. Ó kù alága. Wọ́n gbà tó náà. Tọ́kọ̀ fún ọlá bẹ̀rẹ̀ ló ti ó alága. Wọ́n fún wa ní ọmọ ìlú wa. Ṣé wá kò gbé àìsí ìlú rẹ̀? Òṣù tó kò jẹ́ fún ìlú mi. Ẹ̀sẹ̀ wá kò gbé ẹ̀ẹ́dẹ̀ ìyá kò ṣe. Làkàdì ìdọ̀lọ́ tó rẹ̀ jù lọ. Ẹ̀yin ń sọ ọlọ́run, ẹja máa ọlọ́run gbogbo. Ọlọ́run bá ní ẹ̀sọ́ fáwọn tí ìjọba mẹ́ta lọ́kàn wà nílẹ̀ ìyá ìjà òkú òbá tún bá tí wọ́n fi àkílà burúkú yẹn lẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo láyà láti sáńdà ilẹ̀ bí ilẹ̀ jẹ́kọ̀ọ́ nínú ìlú àìsàn àwọn tó wọ́n ya tètè sí wọn ọlọ́run ní ìyá ẹlẹ́tẹ̀lẹ́ òun yóò pa wọn ọkùnrin wọn sọ àná wọn tó máa ní ẹgbẹ̀lẹ́ ẹ̀yẹ fún ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtọ̀sùn wọn lẹ́nu. wọ́n tún àwọn wọ̀nyí mo wá wọn mú àwàdà tí wọ́n tún bá tún wọ́n wọ́n bá lórí mi tó wípé tí wọ́n kọjá ìlẹ́nu yẹn tún tí wọ́n wọ́n bá padà ìlẹ́nu. wàbá ń sẹ́kọ̀ọ́ náà wọ́n yàtọ̀ lẹ́kọ̀ọ́ bí tún ṣe àgbèjà ní ojú ìfowópamọ́ ọlọ́run ní wọ́n lọ lọ́wọ́ bá bí ma ọlọ́run ní ìwọ́ wà ọlọ́run ní kiri ọkùnrin ọlọ́run làwọn ẹ̀ṣin tún ṣe àgbèjà ní ìjẹ́ tún wá gbẹ́gbẹ́ ìyá àgbà tóbi ó تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتسير الجبال أن له للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا عاد الرحمن عددا àwọn ẹ̀yà tí ní bá ta lọ sọ̀rọ̀ alẹ́ ní wọ́n bá lè ní ṣe ṣe ètò ìjẹ̀wà fún ìlú tó fẹ́ fún orin wọn. wọ́n ti ni ba ta kò á sáàbù ní mo ti bá mi níbò ara o ara o látọ́ mi ti jò ara o ẹ̀ẹ́ ìjọba ẹ̀rọ sábà láti fún ìyàwó ọ̀pọ̀ ta ọ̀pọ̀ òṣìṣẹ́ ìṣẹ́ ni ẹkún wọn tẹ́ kí sábà tó láti sábà fẹ́rẹ̀ rẹ̀ tó tọ́ ìṣẹ́ lọ sí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ ni ìgbìyànjú ọ̀dọ́ ní mú ẹ̀rù bí sábà ti sẹ́yìn ìjọba ìṣòro ọlọ́run ní tí wọ́n sọ lẹ́nu yẹn fọ́lọ́ wọn bá ti máa ee ó fẹ́ fún gbogbo sọ́wọ́ ń jalulẹ̀ tí gbogbo ilẹ̀ orí tí gbogbo òkè bẹ́ẹ̀ ti máa ń wú kọ́mọ ìdàrúkú dúdú dúdú gbogbo láì yóò parẹ́ àdáwọn ẹ̀wọ̀n àwọn ẹ̀wọ̀n wọn lára pẹ̀lú wọn tí wọ́n ti ọmọ wọn bá wọn wọn wọn lè kéré wọn lára wọn wọn wọn lè kéré ọlọ́ọ̀bá ní ọmọ lè kéré ó ti ń tábìlì àwọn bàtà ìgbòho mi mọ̀ ẹgbọ́ kan ìyàwó mi fún mi náà. Yàtà ìdí mo ní ìgbà tẹ̀sán fún mi wọ́pọ̀ láyà tí mi fún mi lọ́wọ́ rẹ̀ ilé ẹ̀sùn náà. Ẹ fà wá ní àmì fún mi tí mo fọ́ mi lọ́wọ́ rẹ̀. Ẹ sọ fún láti sẹ́ni ká ẹ sọ àwọn àti mo ti kú báyìí. Àbí àtẹ̀sán pọ̀ ìbéèrè tẹ̀sán pọ̀ gan-an wẹ́sìn òsì

والصلاه والسلام على عافة العباد قدوه الخير نفس الدعاء إلى التوفيق عباد الله إن تفسير الله تعالى لكلمة المرأة بالكفر وتلبس به بكفر يهودي أو نصراني أو مجوسي أو مسيحي أو حالي دليل الأمر من الله تعالى يدل على أن المسلم يجب عليه أن يكفره ويعتزم خبز لحجه ووضع تدينه ونديان فاصلة وملك كبيره أو شرك كفرهم أو فرح من خرهم فهو كافر لأنه معتبر مستقل على الله تكفير إياهم ويجب على المسلم تبرر منه كما هي في نبي ابراهيم عليه السلام كما قال الله تعالى حكاية منه إنني براء مما تعملون إلا الذي قررني فإنه سيحكيه قرر حراما في دين رب العالمين تسمية مذهب الكفر أو الشك فيه أو تسمية الشرك أو مدافعة عنه وهذا لا يزال مثل المعاملة معه في قضايا الدنيوية قال الله تعالى لا ينهاكم الله عن الذين لم يقاتلوا ولا ولم يخرجوكم رجالكم أن تغفوهم وتخلصوا إليهم إن الله يحب المتقين àwọn àtúntò ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó síwájú gbogbo ẹni tó bá kún fún wa kèfè níta tó sọ dẹ̀wù tó sọ ilé ayé rẹ̀ tí ó tẹ̀lé nínú ìwà kèfè ní kó jẹ́ ìyàwó nínú àbí wà kèfè ní kó jẹ́ lọ́kọ́ àbújá wà kèfè ní kó jẹ́ lẹ́sìn ìlẹ́kọ̀ọ́ yìí sí àbújá wà kèfè ní kó jẹ́ ọ̀fẹ́ àbújá wà ní ẹ̀fẹ̀ yìí pé kò sọ lọ́wọ́ táwọn kan bẹ̀rẹ̀ wọ́n pẹ̀lú pípé ìgbà àwọn ẹbí àbújá lọ́wọ́ gbogbo kan níjọ ìwà àgbègbè ohun ẹni tí ò bá gbà pé ń tẹ̀sẹ̀ yìí ni wọ́n tí a bá fi bá lọ́wọ́ àti aláìmọ̀ tó tẹ̀sẹ̀ yìí wọ́n irú ẹni ẹ̀ bẹ̀ dára wọn. ó dáwọn ẹbí ìdílé lọ́dọ̀ ó ní ní ìgbàgbọ́ pé àwọn tí wọ́n ẹgbẹ́ mùsùlùmí ní òsì lórí ìlànà tó dáa ní òsì lórí ẹ̀sìn ẹ̀sìn wọn kìí tẹ̀sí fún ọba fara ẹni bá sọ pé ọba mọ́ ọba sí wọn àbí wọ́n ti ṣe ìrètí bí ìtọ́jọ́ yọ ó ń tẹ̀ sí ìdìbò fẹ́ máa ṣe o òun fẹ́ máa ṣe kápá pàtó wọn àti ọ̀bọ̀ra yẹn mo ní kí ló dé ó ní àìsàn àti tó bá tó dá sí ọmọ ọjọ́ àìsíǹde onítọ́lọ́ bá lọ́wọ́ ògbà ẹ̀sẹ̀ ìdíjì mọ̀ tó ń ṣe lé ìgbà mọ̀ oníkàwọn tí wọ́n pàtó wọn tó fẹ́ gbà wọ́n lè yàtọ̀ sọ̀tọ̀ àwọn tó ń pàtó wọn yẹn tó bá ti dúró ọdún tó bá ti gbọ́dọ̀ sọ ọ́ sáà lọ́wọ́ àtàwọn òpara náà báwo ní kí òun náà ni ti lè tún wà níjọ àwọn ẹ̀yẹ náà lọ́wọ́ òṣèlú rẹ̀. o ò ní kó fi ẹ̀nú ìṣẹ́jú yóò fi ní mùsùlẹ̀ wà kìkì nínú àdúgbò níbẹ̀ ìlànà wọn ní kò sí tó dé àpapọ̀ látọ̀ tó ti mélòó sẹ́yìn tó mú un pé ẹ̀ ẹ̀ ìbá kan náà ẹ papọ̀ yóò ní ká mọ́tò lẹ́bi yóò ní ká mọ́tò rẹ̀ ara wa níbi iṣẹ́ nínú àtúntò àmọ́ gbà nínú ìgbàgbọ́ tẹ̀lé pé kò sí ẹ̀sìn ní ìkọ́mọ̀ ọ̀pá yọ̀ọ́ fún ìlànà lọ́dún ní sọ̀rọ̀ ní sẹ́yìn náà wọ́n fà yìí ṣe báwọn ọmọ yìí lù lẹ̀ ìlọ́mọdé náà ọ̀dọ́ ọmọ òjá ogun yẹn bẹ́lẹ̀ lẹ̀ náà àti òkúté nígbà tó lọ sẹ́lẹ̀ sẹ́yìn tó ti fẹ́ náà wọ́n tún lè fi sí ọ̀pọ̀ yẹn kí la bá pọ̀ bẹ́ẹ̀ wọ́n bá ti gbé mọ́ ọ̀pọ̀ lọ́dọ̀ ni wọ́n gbà láàmù lẹ́yìn tí wọ́n ti sàbá àwọn òṣèlú náà tí wọ́n ẹ̀sùn ẹ̀sùn tó wọ́n faramọ́lá ṣe tí wọ́n ti wọ́n fẹ́ mú ẹ̀rọ wa láti ṣe ẹ̀sìn wa láwọn ìlú àti ìjẹ́kọ̀ọ́. kìnìkà kọ àyè kan wọ́n ní ẹ̀sìnká mú wọn tó tó lórí wọn ní ilé ìjọ wọ̀tà. àwọn tí wọ́n bá ti ní ìjọ wọ̀tà yìí àwọn òṣèlú jọ máa fà máa fà àtẹ́lára wọn tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n ti dẹ̀kú lẹ́nu wọn sì lọ sí jáàbù lórí ẹ̀ ọmọ yóò wà lọ láti àwọn ọba ti fi wọn sàjáde kò ní ìtúsí jáàbù lórí ẹ̀ àgbà ọba ti fi wọn sọmọ jáde ẹ sọmọ ilé iṣẹ́ ìsìn yìí náà ó ti gbérò bẹ́ẹ̀ kalẹ̀ nígbà wà ló bẹ́ẹ̀ sáyé ní ọmọ ọmọ òṣèlú wa lẹ́nu ìyàtọ̀ fún láti méjèèjì lẹ́yìn ọ̀rọ̀ fún yìí fún bíbá tí ó pọ̀rọ̀ lónìí àwọn àgbà ìpàdé àgbẹ̀bí ìwà káàkiri mọ́ dáadáa jù wọ́n lọ. Mú o gbà lóko tó lánàá yìí. Àti tó bá ti yẹ̀yẹ́, wọ́n mọ̀ yín, wọ́n mọ̀ yín, mo kọ́ ló kù. Ọlọ́run wá ń ta ló dùn mí. Mo gbé pẹ́rẹ́ ìgbàlẹ́ náà, dídọ́ tẹ̀lé tó lọ́kọ̀ sẹ́yìn. Ìjọba fọ́ọ̀rọ̀ ìdájọ́ ń jẹ̀ka. Olùkọ́ pọ́blíkì ló ń ta ọmọbìnrin tẹ̀sán ìjáàbù wọn. Àwọn tí wọ́n lẹ̀ yá àwọn òwúrẹ́ wọn kò wá

wá níwájú ọwọ́ wa ó àti ká gbogbo ẹni tí ò bá ti gbọ́ mọ̀ náà lè ti wá lọ́wọ́ láwọn ti dáadáa sí yìí ṣùgbọ́n ẹni tó ń ẹni òun náà lòún ṣe yín náà tí ò bá ti gbọ́ mọ̀ àti ọ níbi iṣẹ́ ní mọ̀lẹ́bí ni ṣùgbọ́n lọ́ọ̀ ti dáadáa sí tí ò bá ti rìn àrùn púpọ̀ ní jẹ́mùsù sí wọn ṣùgbọ́n lọ́ọ̀ ti dáadáa sí bí ẹ wà sí láwùjọ wọn àwọn àgbà arúgbó ìyẹ̀wù ní àwọn wábàyàwó àìsàn ìfowópamọ́ ìlú náà fún ọmọ

فيما يعلم الهدى والخير لا اله الا الله اقول قولي هذا واستغفر الله ولكم سائر المؤمنين انه هو الغفور الرحيم قم الى صلاتكم يا الله